ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا الحمد لله سبحانه وتعالى أو يقتل قول قول جيكو جي أجاب وقول ما تنسى الويوا فكيكا باموالو يتبقى كتاري تاكي يتبقى جينا كالكا جينا تي ألا منافق تي جين الله بجريات القيامة suna ta karin masayin jahiliya ya fawa muhammad bin abdulwahab ya fawa salih bin fauzan bin abdullahi fauzan ti shar'o rẹ̀ wọ́n lọ dúkú yọ lọ́dí tàlàyé lọ wọ́la kùránù kẹrì ẹ̀kọ́ ma 6970 dáka ní òwúrọ̀ inshallah subhanahu wa ta'ala المسألتان التاسعة والستون والسبعون الكونما 69 أتي 70 بيتا زيارتكم في الإبادة على ما شرعه الله نفس منها إما سليكم الإبادة فلهم بكالي كالي بكالي fún jẹ́ ìgbádàkà ìwọ́n tàbíkún lórí ẹ̀ àbí wọ́n yọkùn nínú ẹ̀lì àbẹ́lì tọ́lọ̀ oríwà tanziyaratukum fil ibada ìṣàlékún ibada sí alẹ́rí alamáṣára ọlọ́ lórí tó ń bí kalẹ̀ tó ń bí kalẹ̀ báyìí fún ó sọ́kùn fún rẹ̀ wọ́n dá tún un mìíràn àbí fún ó sí àdínkù mẹ́ بالمسألتان مسألة مدينة التاسعة والستون لما 69 والسبعون لما 70 ومن الزيادة في العبادة أنكم تماثل بعبادة وقيل يوم عاشوراء يبي تسمى يهودي جو عاشوراء ونفس منها قالوا ما يقول بعبادة قال يا ما رافضة أو الشيعة هي عرفات وتركهم وقوف بالعرفات أتركهم وقوف بالعرفات أو الشيعة ẹ̀rẹ́ tí a lè lórí kó mọ̀dínà tó yẹn ìdájọ́ àràpá ìlànà àwọn ìlú àràpá àwọn ráfíìdì àwọn sí àwọn ìlú àràpá instead òkú bùtù wọn àwọn mùsùlùmífà ìbílẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn kòkèrè dọ́n ó di wa ọlọ́run kó sàlùwà éèmù wọn ni pé àràfá kìí sínú haram gbogbo wáyé pé ẹka sí hajj lọ́lọ́ sí hajj léwẹ̀ kọ̀ọ̀kan wa a kì í zó àti access ní namura wáàdì namura láti kì í zó léyìn haram níbẹ̀ láti wá mú àràfà hìlù lòun ìsinú haram ni àti ìsẹ́lá nífẹ̀ẹ́ àlòun mẹ́ púpọ̀ lọ́pọ̀ ọ̀lẹ́sìn ní àbẹ́lẹ̀ sàárè wọ́n máa pé irun inú kẹ́lẹ́ yẹ kí o ẹlú kí o lọ́nà fa èyí kí o ní nẹ́múra zuru àti asẹ̀ àwọn tí wọ́n kí o lára fa yìí lára tí ló máa tún tẹ́mù náà wọ́n gbà àtẹ́yìn fẹ́ kí o ní nẹ́múra kẹ́tù wà àràfà yìí ẹgbẹ̀lada one hundred thousand one hundred thousand reward nínú haram ẹ̀tí tí wọ́n fi ní ó di ebi ẹ̀tí ẹgbẹ́ tó ní báàlì námúra ẹ̀ tó kí òun káàbà ó di wa àwọn wá ní ah, à ọ̀dọ̀ tó bá wọn ní ìdúró ga àwọn ìdúró lára ta káwọn kó máa dúró ní eh, mùsùlẹ́lẹ́fà ẹ̀kẹ́ wo ìṣáì náà mọ́tò dùbá wa ní àràfá àlẹ́bí sọ̀rọ̀ aláwọ̀ lọ́sẹ̀lẹ̀ ó lè fa àgbàládà ọ̀rẹ́ ti àbòyẹ ọ̀wá ní kí mọ́bí bẹ̀rẹ̀ àràfà nítorí wàá mú ti nìkẹ́lẹ́fà nígbà àti mọ́bí àti ìṣá ilé ìlú kiri jẹ́mọ́ òtẹ̀kìdé ní zoro àti asẹ̀ nígbà àti mọ́bí àti ìṣá ìlú jẹ́mọ́ òkiri àfẹ́ ó di wa ẹ̀wọ̀ ẹ̀bí sẹ̀ níṣẹ́ lọ́mọ́ ẹ̀ wọ́n ní ara ìdúró gan-an náà pé haram ni ẹ̀kọ́ ìdúró outside the haram mú àkóṣì òkú fún ní mùsùlùmí ó dé wà nínú ti fáwọn sí àmì ẹgbà lọ sí hajj bẹ́ẹ̀ máa fi ní wọn pọ̀ ní mọ̀dínà tó ẹ̀rí wọn kókò bá mọ́ka lára bá gbẹ̀rẹ̀ rí wọn ọ̀gámẹ̀ wọn ó dé wọ̀lá òkàlà àrùn tó mú dáfọ̀rọ̀ yìí wà ní ìyẹ́rẹ́ lóun fi ìbáda àṣekún àlékún wọn nínú ìbáda òfin ilé ìmú yóò mọ̀lá àṣúra ọgbẹ́ bí ìṣẹ́jú àwọn ìwúdí lójọ àṣúra wọn láti ohun mìíràn àti ìyọkó mẹ́ kàtẹ́rẹ́tò òkú bí arafa àti ìbádùmá yóò ní arafa àṣẹ́rù àlàyé lórí كما يفعلون يوم عاشوراء يهود بهدمة سجع عاشوراء هو يوم العاشر من شهر الله المحرم هذا نجوك هو نجو أسكني إسلام ذاك المحرم وهذا يوم حصل فيه حدث عظيم بيت للناس الانجوين للناس وهو إجراك فرعون وقومه وإن جاءوا موسى عليه السلام وقومه ونن اتري فرعون إنومي قالوا من ياري إلا موسى عليه الصلاة والسلام قالوا من ياري رجع ونهى الله رابع هو يوم انتصر ذي الحق ولا الدافع جاء الله نكتب بريره سامع موسى عليه الصلاة والسلام شكرا لله أنه وعد دعوة من الله ما دخل الله آه ìdúró sí láti lágbára tó yọ ọlọ́ọ̀bà ọba wa ṣẹ́gun rẹ̀ ọlọ́ọ̀bà gbogbo àwọn ọ̀tá ìsìlámù náà jáwà náà ṣẹ́gun wọn ọlọ́ọ̀bà ṣùkúrọ̀ lulẹ̀ ọ̀dọ́ka síyáàmù ọmọṣòro indel mùsùlùmí tí wọ́n máa gbà wọ́yẹ́ ọwọ́ bá ṣẹ̀rí àmú ṣẹ̀rí àgbékalẹ̀ nípa àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wọn gbà wọ́yẹ́ lọ لأنه لما هاجر النبي صلى الله عليه وسلم إلى المدينة كان الإسلام في إلى رسول المدينة وجد اليهود يصومون هذا اليوم لو يهودي تنبع وجهه سألهم لماذا يصمونه ايه يهودي كده تنبع وجهني قالوا إنه يوم نجى الله في موسى عليه موسى وقومه خالق فيه فرعون وقومه لو نيا يقول النبي موسى توينيره كل لي هلاك فرعون كما دياره وصاموا موسى ونال نصومه عن المذاعب أرجونا وانا فينبا أرجونا قال عليه الصلاة والسلام إذا ربائك نان أحق بموسى منكم ولا اسمه مطمئن لا تصفيتك اليوم موسى جوارتين فقام صلى الله عليه وسلم وعمر بسيامه فقال باوين قريب أحسان والصحابة هم باوينا وعمر بسوء يوم قبله ẹni káwọn máa gbàrẹ̀ síwájú ẹ̀ ayé yóò mọ̀ tààsù á áó yóò mọ̀ bá dàbí yóò mọ̀ áàdì àṣàrà kágbà 9 and 10 àbí kágbà 10 and 11 mọ̀kàlífẹ́ tó lè yahood àfi yàgbọ́n káwọn yahudi àfi tọ́sẹ̀ àwọn yahudi هذا هو المشروع في يوم العاشوراء إليه لبعمو تبا سريعمو كما سنجق ومحرم محرم هو الصيام ذلك الباوي لكن أهل الجاهلية ما جاهلية ما جاهلية يريدون في الصيام وما يستهلكون لي آوي اليهود يجعلونه يوم العيد هو يهودي أما سبحانه عيدي يريدون في بيوتي مدة ليوا مدة مفراد كانت مدة ليوا ويزنون في أولادهم النساء وما يومون جوا بعد ما هو جوا بياك ويجوا إيدي مجوين يعتبرون أو يوم العيد وكأخذوا إيدي هم زادوا فيه على مشروع وفي عليكم تكون المتوسط وانسهم وزيادة على الصيام في يوم عاشوراء من دين الجاهلية بما تنتمي بعاشر فاول إنه سيام الجاهلية يعني. ذلك الرافدة قال أما رافدة أما ذلك الرافدة إيه، أما الشيعة خذي أما الشيعة زاروا في هذا اليوم هنا سيعلكم في عدي وقبروا يوم الحزن أما أقول طبعا من الحمر يوم النياحة والندب طبعا من أفضل لأنه يوم الذي كتب فيه حسين بن علي رضي الله عنهما هو أبو جهل وقع سيدنا حسين وما سيدنا علي في كربلاء وجاء وجوفهم جوبا يوم جيرا لبني ìṣẹ́ àwọn léṣe wọn bá ló jẹ́ àwọn náà tún fi nǹkan mìkún àmà náàkùsù ohun um mìíràn ìdáadá àwọn tó wọ́n dínkù ní ẹ̀sìn jí wọn ma hasala nínú ohun fil hajj مثل سمن قارو حاج كانوا في جاهلية يهودون بيت لا جاهلية وانا نسي حاج سمن بوا بابا بيه نبي إبراهيم لوكو كان ṣiṣẹ́ hajj náà ti gírí àwọlé gírí àwọlé ojúlówó iṣẹ́ ojúlówó ìbádà ẹ̀wá kò wọ́n á gbìkan mí bọ̀ tí wọ́n tó máa ṣe jù wọn. kánú fil jahiliya yahuduna bayt أي جاهلية عنا ما في هذه اليلوة لأنه من بقايا دين إبراهيم عليه الصلاة والسلام لأنه ما سيكبه السلام إبراهيم إتفلوه لأولوكم أبعا لكن أدخلوا في الحج كبيرات وشركيات وكبنوا حد وتشجع ما كان ولا في ما يبوسلوه ما يبوسلوه لأن الله شرع الوقوف بالعرفة inú sharia hajj náà ni kẹ dúró lára fa láti zawal tí wọ́n ti kíkí wà sí afirka ní múra kẹ bí sí ara fa mẹ́rẹ́ àwọn àti mẹ́rin yóò tó ó di yẹn òkúfù bí arafa fasaru la yakufuna bí arafa àwọn wá ní kúkú lára fa bẹ́ẹ̀ yakufuna fi muzdalifa muzdalifa làwọn máa dó sí هذا نفس في العبادة إليه أديكم من شيء عبادة كما هذا النبي صلى الله عليه وسلم ما بالسهاج كانوا يظنون أنه سيكف ماء في المزلفة فقال الإسلام مبارك دوني مزلفا جاوز عليه الصلاة والسلام إلى العرفة فأريد فأرجع كيومي فأقول منا مزلفة لكم بيك في دي عرفة وفي مزلفة لكم دون وقجر في عرفة وقف بي بعرفة أو دنيا رفع وعاد الحاج على ملة إبراهيم عليه الصلاة والسلام هم جاهد فلا ني أدي وهذه القوتي يا نبي إبراهيم عليه الصلاة والسلام فقال الله تعالى ثم أصيدوا من الأيض وأصاد الناس لينا كواد أكون يرفع بدون يرد يقوم يعني من العرفة من عرفة كل عرفة وآبى رجل المشركين ilé jẹ́ èsì ọ̀rọ̀ dáhùn padà sí àwọn ọ̀ṣìkọ́ ìròkó fún md Muzdalifa àti nípa pé dúdú ذلك زادوا في تلبية بين بتلبية كما لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة والملك هنا سبيك أما في كون كما إلا الشريك هو لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إلا شريك لك هو لك تملك وما ملك هو في كبار أنا في التربية لبيك اللهم لبيك لبيك لا شريك لك إلا الشريك لك تملك وما ملك أولي وأبعد ما في التربية تمنوا يا جاهليه وعما ذلك وهكذا كل من نفس شيئا مثل الإبادة ليه وقت وقبادك كنو إبادة كون جاسيني أوادك كنو فإنه على دين الجاهلية كون شيء اسم جاهلية فذلك من زاد في الدين فإنه على دين الجاهلية كون شيء جاهلية فالبقع فيبقوا بلا سوى ينسيه والخرافات àwọn àdẹ́kọ̀ọ́rọ́ àwọn ìgbélẹ̀ ẹ̀rọ irọ́ tó gbé kalẹ̀ kùlúhà min dínì jahiliya inú ẹ̀sìn jahiliya ni ó ti yé wa tó mọ́jà fi kọ́sẹ̀ ọlọ́ọ̀bá nígbà tí a ti bá kọ́ sí nípa sí ìgbẹ́rẹ́ ní irú jíkẹjọ tẹ́ ń káàkiri àdúgbò ìkọ́ wà ní ṣẹ̀rí ìsìlámù jẹ́ kẹta jọ́kìlú jọ́kìlú kẹta ìgbésọ́kọ̀ ẹ̀ bá kú ọparí àjọ́kẹjọ ogójì ọjọ́ lẹ́sẹ̀wò àfikún ẹ̀sìn nínú àwọn ọ̀rọ̀ fáàtì ó ní yẹwà ọba ẹgbẹ́ ẹ̀lẹ́rí sí àkàkan wọ́n lè tọ́ka sí ó ní lójọ́ kíra súnà alọ́mọdé àfọ̀rọ̀ yẹwà kádó báyìí àbí assalamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum assalam All right bí labẹ́ka yẹn bí àà ilẹ̀ àṣẹrí kẹlẹ́k àforogún tí wọ́n gan ló ní àti labẹ́ka láhùn labẹ́ka mo tẹ̀lé ọlọ́ọ̀bà mo ti tẹ̀lé labẹ́ka láṣẹrí kẹlẹ́k labẹ́ka mo jẹ́ pẹ̀lẹ́ ọlọ́ọ̀bà kò sorogún fún ẹ iná alhamdulilayi àwìnú gbogbo tí ń jẹ́ ọ̀fẹ́ laka wal mulk wal ni'mat gbogbo jẹ́ra laka àwọn àpò labẹ́kì láhùnmọ́ labẹ́kì ọjọ́kùnrin labẹ́kì láṣẹrí kàkà adékùnrin ọlọ́ọ̀kù sóhùn ilẹ̀ àṣẹrí kan lẹ́ka ìlúkùhù kódà àfihàn orúkọ ọ̀gbìn ló ní ọdẹ ti wọ́wọ́ ni ìlúkùhù màmá àti tó ní náà wọ̀ ló ní àìkúlẹ̀rú ló ní lẹ́rù kò tẹ́ orogún yẹn ní orogún yẹn wọ́n ló lẹ́rù ìgbún yẹn òun ní wọ́lá ló ní báwọn fi ń kún un ó di ó ti gba gbogbo ọ̀rọ̀ jẹ́ ó di náà lọ́wọ́ sáà fún ẹ̀yọ́ bí ó ti sọ́ọ́ ti fi kún ni pé àtúmọ̀ wá kàwájú.